alágbèrè ayé wa àti àlàpàdé àlàfẹ́yà lẹ́yìn pẹ̀lú ìwọ̀rí láti kọ́ ètò ńlá hàmìlú mẹ́sì àyà mẹ́rin yẹ̀sìnùhà hàmìlú mẹ́sì àyà mẹ́rin yẹ̀sìnùhà gbígbé ẹ̀mí wa ilé ìwòrí nǹkan tí ó irúgbó ẹ̀mí ọlọ́run bá sọ nínú àpò ànìkẹ́rẹ́ ọdún lẹ́nu ṣètò ọ̀rọ̀ ní nínú dáṣọ ìjọba máa ń tètè sọ ẹ̀mí ó máa ń pààyàn láṣẹ láti ṣe àbúrò nígbà tí ẹ̀rọ wá gbìyànjú láti jẹ ẹ̀mí ọ̀pá lórí tó lè kó ọ̀ṣọ́ ìṣùpá àfáyé torí kò sí ẹnìkan tí ẹ̀mí rẹ̀ tí ò ní lọ́fà. kana yasuru sún ṣọ́ sún ìnàfsà ṣọ́ ẹ̀mí rẹ̀ ṣọ́ nítorí pé nǹkan tá a ní ní tó yẹ kéèyàn ọmọ ẹ̀ṣọ́ ni ẹ̀mí rẹ̀ onígbó tó bá ju ẹ̀mí nǹkan lọ yóò lọ síbi tó wọ̀ yóò lọ síbi tí ó mú ọ̀ṣọ́ lọ́wọ́. jàmbá kíláàsì ẹ̀mí rẹ láti ní àmàna onígbẹ́kẹ̀yìn ọlámàna ó kú ọ̀ṣọ́ àti òkú báyìí ẹ̀mí ó bẹ́ẹ̀ lóṣèlú kíláàsì ẹ̀mí rẹ láti lè lo ìjìnà síwájú torí pé kéèyàn ọjọ́ ni tó ṣe é fọkàn tán ó kú ìyè báyìí ní kéèyàn ló ń ṣe ìjọba ẹ̀mí ó fẹ́ ṣe ìsìnà ó fẹ́ mú àgbẹ̀ kíláàsì ẹ̀mí ẹ̀ láti lè ní ẹ̀fà láti lè jẹ́ ẹni tó ṣọ abẹ́rẹ́ torí ṣíṣọ́ abẹ́rẹ́ kúrò nínú àgbẹ̀ ibi ìṣekúṣe ó fi yí àtẹ̀yẹ síyàn lára ṣùgbọ́n àwọn èèyàn wípé oríṣìí náà ṣùgbọ́n ṣáàbù ọ̀gbìn ọ̀la ó sọ pé ẹ̀mí ó fẹ́ ọ̀lẹ́ òòjú oṣùn látàgò méje òjì làgò mẹ́sàn-án ẹ̀mẹ́fẹ́ ṣùgbọ́n wọn ló tún láti ẹ̀mí títọ́ mo fẹ́ jiyàn náfìlà lóru kéèyàn ó jiyàn náfìlà lóru ó kó ìjì báyìí kéèyàn ó jí lásìkò kó kásùbà ó gba ẹnu ẹ̀kọ́ rẹ̀ lọ ó gba ẹnu iṣẹ́ rẹ̀ lọ ó kó ìjì báyà kéèyàn máa ṣe lọ́lẹ́ kéèyàn máa ṣe òòjú lọ ṣùgbọ́n níbi òòjú yẹn ẹ̀mí máa ń pàṣẹ Imam Shafi'i rahimahullah olùsọ́nà nàfsà sọ ẹ̀mí rẹ̀ wà mílíà wà mílíà una ìmáàna jẹ́ńpá túláàsì ẹ̀mí rẹ̀ ala ma yazinuwa ẹ̀ eh, ala kulli shay'in yazinuwa ayé lẹ́sìn ìṣìnuwa máa túláàsì ẹ̀mí rẹ̀ lórí gbogbo tó lè kú yìí òye ọ̀ṣọ́ báyìí rẹ̀ báyìí sàlímẹ̀ kó lè máa lè máa ṣẹ̀mí kó lè máa léèf kó lè máa ṣẹ̀mí sàálímà lẹ́yìn tó pé wọ̀nyí kọ́ olùfi kàjẹ̀mí ìlú ipa wọn ni ó sì máa sọ fíìkà nípa àwọn jẹ̀mí ìlú dáadáa ni wọ́n máa sọ nípa yìí tó bá ti lè kọ̀ntrol ẹ̀mí rẹ̀ àìkọ̀ntrol ẹ̀mí olè lójú ìdájọ́ lápò dúró kan lọ́wọ́ olóhùn bẹ́ẹ̀ kà ṣiṣẹ́ ẹni yẹn kò sì iye tó lówó fẹ́ máa fóun tó wá gbé ilé lórí ilé yẹn ò tán lọ́rùn ṣùgbọ́n gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n kò sí ṣiṣẹ́ rẹ lọ òun padà rí àwọn owó kan jẹ́wọ́ tí kò sì lè mà láyé kò lè mà kò lè mà láyé kìlámà ò ṣùgbọ́n láyé kò lè mà tó lè fowó yìí ṣe àwọn tó ń fẹ́ tó ń fẹ́ yá ẹ̀ tó ń fẹ́ ló lè fẹ́ ṣe wà kó jù lá rárá. olùdó ṣé kò lè lọ fowó yẹn fi sọ́dá pọ̀ owó olówó ló lẹ́nu ìṣọ́dá pọ̀ àwọn olùdó owó tí ò sì ti wá ìṣọ́dá pọ̀. iṣẹ́ tó ń bá a ṣe náwó yẹn náà ti fi ṣe kò dà pa nǹkan yẹn lé lára ẹni ó lè lára ẹni tèmi náà sọ fún torí pé lápẹjú ilé tí kéèyàn gbé yẹn ṣe ọyọ kéèyàn gba two hundred naira sí ọwọ́ ni hundred naira ni màá fún one twenty màá fún látara pé kò síbi ẹni ẹ̀ wá gbà opportunity kan wá yọ lára ẹni ẹ̀ tó lè jẹ́ fún nígbà tí ìyẹn ti wá iṣẹ́ yẹn iṣẹ́ tó ṣe pé ó wọ̀ fi five thousand naira tí mẹkáníkì bá ìṣòro five thousand lòún gbà ẹni ìwé ní ní one five ní máa fọ́ mẹkáníkì náà wà lórí la abẹ́rẹ́ kan nǹkan one thousand yóò ní ten thousand àwọn ẹ̀yìn ìbẹ̀rẹ̀ ti bẹ̀rẹ̀ ẹ̀ tẹ̀lé mi ẹ̀ jáde lọ nígbà bá sì débẹ̀ náà yóò ti ṣẹ́ bí sẹ́ni yẹn so wá bìlí yìí pé owó oṣẹ́ ẹ̀hún workmanship tó ń wò rí yẹn o ti balance everybody bẹ́ẹ̀ yóò balẹ̀ ṣọ́ ẹ̀ ní ìlà nǹkan àti má ṣe ìlàbàlà because ẹ̀mí máa ń fà sí nǹkan yẹn ju bí èèyàn máa ń lọ sọlọ́ mi tẹ́tù àhàpọ̀ àhàpọ̀ yìí kọ́ ẹ̀ one thousand bá wọlé ṣe kí wọ́n lé ní ọgbọ́n bá wọlé jà òun ló tó bẹ̀ fún ẹ lọ ọ̀pọ̀lọpọ̀ ní kọ́ àlùsùlùmù náà alàlùsùlù tọ́lá bẹ́ẹ̀ sí lọ́ọ̀bẹ̀ ọ̀pọ̀ bẹ́ẹ̀ sí lọ́ọ̀bẹ̀ tọ́lá bá dé five thousand ló ń gbà tó ọmọ pé iye tó òye ta ló jẹ́ lórí yẹn tí ò bá dé sí five thousand náà kó má lọ. èèyàn gbúdọ̀ tú láìsí òye lórí tó bá lè kíláàsì ẹ̀mí rẹ lórí dára bẹ́ẹ̀ sàálì náà ó lè máa sẹ̀mí ó hmm? nínú ìmọ̀ àyíṣà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó máa sẹ̀mí lẹ́nu tó mọ́ lẹ́nu tó gbé lẹ́nu kọ́ lórí. ìlà ọ̀bẹ̀tẹ̀ múlẹ̀ àfi kó o jẹ́ kí ìhà tó kọ sáwọn ìyàwó máa rẹwà ìhà tiẹ̀ jẹ́ kó máa dà nítorí pé ìbáwọn èèyàn dá nǹkan papọ̀ oríṣiríṣi èèyàn ló máa bá pàdé ó rẹ̀ ní tó dáa ó rẹ̀ ní tó dáa ó rẹ̀ ní sòrò ó rà lágídí má torí bóun bá lágídí dà nǹkan pọ̀ agídí tí èyí ṣe ìwà tiẹ̀ nǹkan wà sọ́dọ̀ wà tiẹ̀ látòrí pé ẹni tó tí kì í yún olóko tó sọ̀rọ̀ látòjú ìwà àtẹnìkan jọ sọ̀rọ̀ sí ọ̀wá ni orí ẹ̀jẹ̀ kúrò ní. irú kàmẹ́ wo sì yá sí wọlé fún ọ̀gá wọn ni tí ẹ fẹ́ pààyè là tó sọ yẹn ìwọ bá lò kó dájú mùsùlùmí ló máa ṣe pé gbọ́dọ̀ kó sọ yẹn gbọ́dọ̀ kó tóbi ọ̀rẹ́ ní àwọn sọ bá ń sọ yẹn fíra tẹ̀tẹ̀ mọ́ra ìbáwọn èèyàn lè pẹ̀lú ọ̀nà tó rẹ̀ wá ní kó fún ma báwọn ẹ̀yà o nábà àbíkà dáhùn o bóyá ìgbà ìgbà símọ́ mọ́tò yẹ ẹ̀mí ló àwùjọ àgbàlagbà xọlílù xọlílù sọdọ̀kọ̀ àbí ọ̀rẹ́ tímátímá kan dà ọ́ mọ́tò yẹ ẹ̀mí àwùjọ àgbàlagbà. Khalil àbọ̀rẹ̀ tímọ́tímọ́ kan ó dà ọ́ ó fún mọ̀kọ́ lọ wọ́n tún yẹ náà wà tó dà. ẹ̀rù náà ní torí pé ẹnì kan ṣe tí ọ̀dà sọ gbogbo ìyẹn dáhùn lọ́wọ́ ẹ̀ là wà ìgbọ́ ọ̀rẹ́ ìsìnkú ìyẹ̀wò ìmọ̀ ṣáàtọ̀ ìlànà ó ní tí ìjọ ẹ̀ mú arizikí rẹ̀ lónìí wà ìgbọ́ ọkọ̀ tó bá hot tó bá tight ebi àti jẹrẹ oṣòro àti mu oṣòro tó bá ń bẹ̀ fún ọyẹ hospital ìlànà ṣoṣo ọgbà tí ó ṣẹlẹ̀ lọ́la ṣoṣo mọ́tò ní pé ìwé sókè kọ̀ wá kí àìsíyà tàbí bí ọmọ jáde tàbí bí ọmọ jáde ìyá bá gbé ìyá oríṣẹ́ tàbí bí ọmọ jáde àti kọ̀ wá jáde ní solution fásitì èèyàn ọ̀gá ṣe sùúrù irúgbẹ́ ọmọ nǹkan lọ́nà owó ṣe mọ́ ọ̀dà dọ̀là wà ìmọ̀ ọkọ̀ ní ìpínlẹ̀ tíjọ́ ọmọ rẹ̀ bá hálẹ́ yìí. sí iṣẹ́ erin oúnjẹ òní lọ jẹ ọ̀rọ̀ náà lò tó bá wáyé bẹ́ẹ̀ mọ́tò ní bẹ́ẹ̀ tó lè ẹ̀bí bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ ó ti dààmú ó ti wáṣẹ́ wáṣẹ́ wáṣẹ́ kò iṣẹ́ ọ̀rẹ́ rẹ̀ tọ́ka ìfẹ́jẹ̀ fún ọmọ òun ní tó business yóò jẹ́ ẹran ni ìwàràwàrà àìtètè ríṣẹ́ bí ọdún mẹ́wàá tó bá bọ́ọ̀lù ìlú báyìí yóò pa òun yóò kó owó rẹ̀ lọ́ba láti lé ẹ̀rọ lẹ́nu tó bá ọmọ lásìkò ìlú tẹ̀lé àyà ṣe sùúrù ti ọ̀la. asa ìrìnkàdá ti dá àǹkàtẹ̀sù asa ó súnmá ó ṣeéṣe ó sì gbé nàkàdá tó dá nàkàdá tó dá ayé màsọ́ ìbò dọ̀la màsọ́ ìbò àdéhùn àwọn mùsíbà tó bẹ nínú gbà tó bẹ pẹ̀lú rẹ̀ à ń kẹ́kọ̀ọ́ sùn ó lè kúrò púpọ̀ lọ́la lórí jẹ́ pé ẹni tó bá jìyà tọdún mẹ́wàá tó bá gbọ́ àbò tó bá yá ń sà ló gbà pé yóò tó nílé ló gbà pé tòdí ìdúró jẹ́ pé ìṣòro ló ṣe pàtàkì kí wọ́n ṣe ìṣòro látòrí wípé o ò tó fẹ́ jẹ́ o wà lọ́jà àwọn ọmọ ọgbọ́n ṣe pé bá ń ronú dáadáa gbà pé pé òun fà wàhálà náà bọ́lá bá lóun ní jẹ́ nǹkan. nínà láwò ọ̀rẹ́ tó mú lọ́rẹ́ yẹn somebody that has what we call chameleon àwọn ọmọ ọgbẹ́ ọmọ tó máa kàmẹ́ ẹ̀ amẹ́ ọ̀gá tó ọmọ change fọlọ́ ọ̀rẹ́ tó bá ní chameleon attitude oṣù orí bẹ́ẹ̀ wọ́n wà fẹ́ yà ìwé tòkùrí olóore níbi mímú ọ̀rọ̀ èèyàn kan kú tàbí òkúrẹ́ kọ́lọ̀kọ́lọ̀ tí ò ní tí ò tẹ̀lé tó bá lọ́dọ̀ rẹ ọ̀tọ̀ ní pẹ̀jọ́ tó fún ọ tó bá tó kó lọ́dọ̀ rẹ tán tó tó tó fún ọ irú ọ̀rẹ́ báyẹn á dára ọmọ náà fi kò sí òye oní òfò ọnímọ̀ kò sí bá tó bá ṣe nǹkan yẹn tán yóò tó lọ́mọ sọ ẹ̀rí kàtàkàtà bá yẹn ṣe oní àlùsí fún ọnímọ̀ ayé láti ìlú sí ìlà ìlú sábà máa ń ṣẹlẹ̀ ẹnìkan tó wà nù pátì kan ó sì ti káwọn pátì ní ìsinmi ọ̀hún rẹ̀ ṣùgbọ́n yóò sì wà nínú pátì yẹn ó wá lè máa fún gọ́ọ̀nà àbẹ̀tẹ̀ súnmọ́ pẹ́pẹ́ bí òun náà yóò mọ̀ ọ́ ní mọ̀nà yà táwọn aráàlú fẹ́ lọ tó bá ti ní kó ṣe ẹ̀ka ẹ̀ka òun yóò ti lọ lè dé àkùkọ pẹ̀lú àwọn opposition group pé pàtì pé ẹ̀rọ nǹkan tó ń ní ìsinmi ẹ tún sọ yẹn fáwọn èèyàn wípé nínú aburú ònìyàn yàrá sí náà lórí àpàṣẹ ọ̀rọ̀ sílẹ̀ anẹ́bùsọ̀gbà ọ̀rọ̀ sílẹ̀ anẹ́bù ní ọlọ́run ṣọ́ọ̀bù ní ọ̀rẹ́ tó ní pé tí mo bá ṣe dáadáa kàtàrà ní ìdọ̀wọ́ mi mọ́lẹ̀ tí bá ṣe tí ẹ̀ tó kù káàtó ní ṣáà gbogbo ayé ọ̀tọ̀ kò ní sọ bí ẹni pé mo rìn dáadáa ìyìntà bó o bá ṣe dáadáa yín rẹ ó ń pè ìtẹ́ǹdì ní ó ń pè ìtẹ́ǹdì ní kì í ṣe yẹn dáadáa wọ́n wà sọ̀rọ̀ yìí ọ̀rẹ́ rẹ tí wọ́n ti máa tó ṣe fún wa má bí wàá lọ́wọ́ fún ọgbà ó ní wàlá àkẹ́rọ̀ ìlú ìtumọ̀ yìí kò sóore níbi kéèyàn wá mú lọ́rẹ̀ ẹnì kan tó lè mú mu tàwọn òwe yẹn ìdàrú yìí kò máa lá tí atẹ́gùn bá ti lè tẹ̀ síbi kan máa la ayé tó tẹ̀lé ibi atẹ́kùn bá tẹ̀sí náà ibi tí ó tẹ̀sí mọ̀tàlá wí ọ̀rọ̀ tó jẹ́ òmùgọ̀ afọ́nú ẹni tí ò lè tó take decision òfin ní ìyẹn òun kí ni ọba mi. ṣé pé báwo ni látẹ̀sí lórí látẹ̀sí náà ní kò lè dá ronú fún rẹ̀ ẹ̀ máa ń la sáfúrà làwọn kò lè ọ̀làjọ̀ ló pọ̀ wọn tó lè àṣàwò àṣàṣà táwọn yóò bá ti ṣàdé ní ọmọ ṣàdé láyé bá ṣe dáadé ní ọlá èèyàn gbúdọ̀ lè ronú kó wà kó wà káyà máa ṣe tí ò dá dáadáa lè lórí irú ẹgbẹ́ yẹn tó lò tààlọ́ pé yíga ìròyìn ẹ̀fọn náírà tó ń bá dẹ́kun láti lè fẹ́ síbi kan báyìí tó tó tẹ̀ síbi kan máa la ayé tẹ̀lé ayé ẹ̀ tẹ̀lé ìlú rẹ̀ bá fẹ́ síbi kan ìgbàlódé ló fẹ́ وما أكثر الإخوان حين تعده وما أكثر الإخوان وما يضطه ما أكثر على التعجب وما أكثر الإخوان أهو يضطه لأيه حين تعده تضرك لا تنكري بعض البشر ولكنهم في النائبات قليل ولكنهم في المصيبة قليل ṣùgbọ́n tàdáwò bá dé kàlẹ́ yìí rẹ̀ ẹni tí ọjọ́ rẹ̀ tó ju ti rẹ̀ ó máa ń kí ṣùgbọ́n gbàtà bá jọ ń tẹ tájọ́ ń tájọ́ ń sọgbọ́ ẹni tó tó ààrẹ wọn pọ̀ ẹlòmíì gan kì í ọ̀mọ́ rí o tó nà á táyà fẹ́ǹdì báyìí nà ọ̀la tọ̀jà ṣe sọ pé ìwà tàdáwò bá dé wọ̀ nìkan lórí ààrẹ ẹsẹ̀ ọ̀nà àṣàlà so eléyìí tí mẹ́rin ṣáà fi ń sọ yìí ó ń sọ nípa philosophy of life.

ṣùgbọ́n tó bá ti ń ṣe nǹkan tó ní pé kò fún wáyọ̀ ní ọlọ́run kò fún ojú ọlọ́run bẹ́ẹ̀ nìkan ló dáa mọ́. àwọn ọmọ ọba ní máa ń sìn àlẹ́ sàn. ìgbàlódé àbáṣọ. òye ọ̀kan nínú làákàyè ẹ̀ mọ́ yóò sọ ọ́ fún yóò fi dá sọ̀rọ̀ náà àwọn ọ̀gá ọ̀gá ọ̀gá tó kà á lọ pẹ́ẹ́lú mi ni mi ò ní sọ̀rọ̀ yóò lọ ó sì ń tọkàn lábẹ́ àgbà yẹn tòbí àbá tí wọ́n á rí nǹkan yẹn ìyá ọ̀mà ń lọ pé ọpọlọ rẹ ò tí ì kú tó bí ṣe tó bá ló wà. kúńdàmà àtọ́jọ́ ní dáná àwọn olùkọ́ kó àwọn sọ̀rọ̀ kan tẹ́lẹ̀ sí nínú òṣìṣẹ́ àwọn àfa táàbù àpáta kọ̀ọ̀kan kàkà lẹ́sìn wọ́n á dọ́kì ìjọba tó lọ́wọ́ nípa ẹ̀ èyí tí wọ́n tún kọ́ ẹ ti lé ìṣẹ̀lẹ̀ mi wọ́n á tún kọ́ ẹ dẹ̀ wọ́n á máa tún fi ilẹ̀ bá lẹ̀ yọ̀ sí ẹ̀ bá tó lọ mú èyí tí wọ́n tún kọ́ ẹ ti lé. ìyẹn fún mọ̀ pé ọpọlọ wa kò kó dà ní tó o fọ́ láìtì lẹ́nu ó lè la tó tó yẹ o ó lè ra àwọn ìwọ حين عرفت شيئا فغابت عنك أشياء gbogbo ẹnikẹ́ni tó bá sọ pé o máa ń kankan yálà nínú ẹ̀sìn àbí nínú máa yí díẹ̀ náà ló máa bẹ̀ èyí tó o máa ló pọ̀ nàìjíríà ní kankan kò tó ní bá tó ní gbéra kì í sáré ìdílé ayé àká tó tó yà wọ́n nínú tó o máa pọ̀ nínú tó o rò pé o máa máa bẹ̀ ọ̀dọ́ pọ̀. Imam ẹ̀kúnlẹ̀ máa àtẹ́wọ̀ ìgbéga gbogbo ìgbà tí ìgbà bá ti kọ́ ni lẹ́kọ̀ọ́ àárọ̀ ní àtẹ́hárú láti sọ àkèrè ìgbà máa ń fi ibi lọ́pọ̀lọ́ mi máa ó máa ń fi hàn mí. wàyí náà máa ṣẹ́ẹ̀kì tó ẹ̀yìn máa gbogbo ìgbà tí mo bá ti lékún nínú ìmọ̀ sáádà ní ilé máa ń pè jáde ìmọ̀ràn mi tó lékún yẹn yóò tún ní kí n mọ̀ pé ìmọ̀ ká fi tún pọ̀ yóò jọ mọ̀ pé àìmọ̀ tẹ́lẹ̀ sí ní òpin ọ̀pọ̀ ó dàbẹ̀ tó wà ní ìdílé ayé ànẹ́kẹ́ra wà ní máàrífà ànẹ́kẹ́ra nìkẹ́ àlùwò wọ́lẹ̀dù àlùmáàrífà àlùwọ́lẹ̀dù abẹ́kọ̀ ṣùgbọ́n kì í sáré fọlá mọ̀ ní àlùmáàrífà. Tọ́pọ̀lọ́ tó bá ń tẹ̀síwájú lórí ìlú àti ní ìṣe ìbára ẹgbàá ìkọlù pé èyí ò ní ká nígbà yẹn kí bàbá rẹ kó jà ń jáde àwọn ìgbà ń bá bàjá kí ìyá bàbá ìyá tó bàbá bá sọ abẹ́ bàbá wọn ò máa ń tẹ́ máa bà ẹ̀yẹ kura yín máa ń bẹ̀rẹ̀ àti ìwọ́n gbàtú olóòní mọ̀ ẹ̀yẹ àwọn kan yóò wọ̀ yà ẹ̀sìn ọ̀fìn níta kò sí o sọ̀kí. ìdíkúnjọ́ náà bí ọdún ọ̀bàdà bí orúkọ ìlú àbá àgbà ọ̀bàdà bí orúkọ ìlú ẹnjìníà fún ó kàn sọ fún orúkọ kan náà èyí tó bá wá sọ̀rọ̀ àárẹ̀ yẹn kò ló há jù máa wá lọ báyìí tó kàn tó sọ̀rọ̀ ẹ̀ èyí ló há jù máa wá lọ ilé ìgbà sọ bàtà wọn jọ wọn lè sọ ọmọdé lórí ilé tó ti wò ó lórí ìgbóná wọ́n lè bọ̀dọ̀ abiola gbogbo bọ́dá ti lé yókù tà ìyàgbé àgbélósì aṣọ nítòsí olóòsì lóòrò yìí ò ní kọ́dá sọ nítorí ṣe tó hajj wọn bá lẹ olóògùn ìtumà alimẹ́rù bímọ yàlẹ́mù yàlẹ́mù ní ti ń gbé yàn nítorí tá lòdì nítorí mà ìmáàmù ṣáà fún ọ̀rọ̀ ọ̀la ò ní ta lọ kẹ́kọ̀ọ́ lọ lẹ́kọ̀ọ́ wọ́n jà láì màkà kó ọkàn tí kò jẹun kó sàn kó yàgbẹ́ ọ̀tá àlà lọ kẹ́kọ̀ọ́ lọ́pọ̀ pọ̀lọ́ tó lọ fún wa kò sí kò sí jùlọ fún mi lè lọ kẹ́kọ̀ọ́. Bàlẹ́ ìsàlù náà mú ìlú ìrìnàjò ààyè náà kò sí èèyàn kan صاحب علم وليس أخو علم كما يقول شافعي أخو علم مولي علينا القول وليس عالم كجاهل هذا وليس أخو علم أو ليس علم كما هو جاهل كما يقول علينا القول صحيح ولا أقول كل ما يكفي الرجل ولا أقول كل ما يكفي دائما تريد أن تقول قال الله تعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وما يذكر إلا من يعلم Ọlọ́run ní sólè jọra wọn ẹni tó mọ̀ àtẹ̀yìn tó mọ̀ ọ̀rọ̀ tá a sọ yìí ó lè má yìí to yí láàkù sí ìdàgbà pọt àlejò ìjà àfihàn àìjà àfihàn or àìjà bá àtúnyẹ jẹ́ ọkọ wọn bẹ́ẹ̀ sì ni ẹni tó kéré jù nínú ìjọ ìwà ìdáná àìlú tó bá jẹ́ ọdún mìíràn kò bí ìròyìn nípa balaba níwọ̀ ìwà rupert ìrẹ́yìí alima àfihàn alima àfihàn ìmáná ìjọba àtúnyẹ̀ náà sẹ́yìn ní àfihàn alima àfihàn tí àwọn ọ̀pọ̀ tí àwọn rupert yìí bàbá ẹ lọ bá bàbá tọ̀rí àwọn ọ̀sọ́dọ̀ rẹ̀ wọn àyàgbàlagbà lóòótọ́ ní kí ni ṣùgbọ́n wọ́n bá nǹkan àgbà ní kí ni ọ̀hún. bẹ́ẹ̀ni o tiẹ̀ fẹ́ gbà tó láti ẹ̀rọ rẹ̀ tààyè sàárè ìlànà kó rẹ̀ bá ṣe ní lẹ́ni tó pé ẹ tó lálàáfíà ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ní mo dá ní ìwà ìwà ní. ó lè gbọ́dọ̀ báwọn yóò máa sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ tó dáa. wọ́n máa tó ìlànà ìlànà ìlànà wọ́n ti báwọn èèyàn bá kàn nígbà tó fún wa àwọn àfikún ti pé ìyà wọ́n kọ̀ sí wọn ló dé àtúbà ìgbásímọ̀ ni àbíkọ́ra ìrọ́dà ọ̀ má kí kí ni ọba ìwà àti ọjọ́ wáyé wáyé ọkọ̀ ìrìnà òní ìgbásí ìrìnà ọ̀rọ̀ kí ìpínlẹ̀ ìná ìbò ìdíbà ọmọ rẹ̀ ṣe sùúrù sọ̀dá azálẹ̀ ọ̀rọ̀ àtọ̀ ìgbà àwọn ará ó súnmọ́ kí ìdààmú bàbà tó bẹ pẹ̀lú rẹ̀ nínú àgàtà zoro kó yẹ kó rárá. wọn bá sọ̀rọ̀ àwọn ọmọ ìgbìmọ̀ wọn bá àwọn ọmọ ìgbìmọ̀ oṣù wọn níbi olóòrè ìyàtọ̀ tó jẹ́ alágbàtà ìlú tó ti pé ìdá rẹ̀ lọ tààrà tábàkùn bá ti lè fẹ́ ní fẹ́kùn fẹ́ sí ìgbà tábàkùn bá fẹ́ sí náà nìkan tó bá rí jẹ́ bílíọ̀nù yóò wà pẹ̀lú ẹ̀ tó bá rí ti rí kábẹ̀ yóò kọ́ sí i wàhálà àwọn ọmọ àyà lásìkò tá a wà ní kókò ọ̀tọ̀ púpọ̀ abáríkà máa ń kà wọ́n. wọn á ọ̀rẹ́ àwọn ọmọ fi ìgbà tí kò ní ìlú. ìgbà tó bá dé àsìkò ìṣòro ọ̀lẹ́ ìlú ọ̀kẹ́lẹ́ ọ̀kan كلما أنتم wáyé ó yà ní àjọba ìjọba gbogbo ìgbà tí bàbá ti ń kọ́ mi lẹ́kọ̀ọ́ ara mi ní sàáfì yóò máa fi hàn mí ibi kọ́kọ́lọ́ mi mà. wàyí la màsítà tó ẹ̀yìn tí mo bá ti tó lé fún mi mà sáábà ní ẹ̀yìn tó ti dà ó ìmọ̀ yóò fi ibi tí mo kú sí à. àlùmọ́ọ́lù ìgbìmọ̀ àlọ́ mi sàmàlà ń fa àlùmọ́ọ́lù ìgbìmọ̀ ọ̀rọ̀ kọ́ọ̀mì ẹ̀yìn káàdà ààrùn ṣùgbọ́n ẹni tó kéré jù nínú ìjọ ẹ̀yìn káàdà ààrùn náà báyìí náà ló nílò nínú gbogbo wọn. ọ̀gbìn rẹ̀ ní ìlú ọ̀gá ilé ìmọ̀ àmìlú. àgbàlagbàlá kò sí ìwà òkè tí ilé ìmọ̀ àfihàn tí